ọmọ olúwẹ̀rí o ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí. ilé wa ṣe bùgbé. àṣẹ. ẹ wo ẹ mọ̀ gbọ́dọ̀ ọdọọdún la máa ń ṣe ẹ máa ju ẹ máa yọ ẹ máa gbáyàn kábíyèsí wọn ń bẹnu lé wọn múra lọ́wọ́ bẹ́ẹ̀ sì ti múra tán àtàwọn àti gbogbo olóyè ó di kẹ́kẹ́kẹ́kẹ́ odò ló ibi láti rèé sí tutù tó. mo kí gbogbo ìlú o. wọ́n ní àsọdúnmọ́dún ní sawu àsọdúnmọ́dún. àṣẹ aráyé tá a gbàtà ọ̀dẹ̀ àtàlà darí ìfẹ́ sí ajé ó darí wá ayé gbá ọ̀sà òkè ìlú ajé yìí ó ńlá. ẹ̀yin ẹ wo ẹ wo ẹjẹ àtẹjẹjẹ o nítorí ohun burúkú bàbá burúkú ti wà o ẹ̀yìn ọdún yìí aṣọ àṣọwò aṣọ àṣọmọ wàhálà dàmú àníní báyìí o. àṣẹ ìlú ṣé ẹgbẹ́ mi balógun ti sọ bẹ́ẹ̀ ni ẹja ṣe àmọ́ bá a bá ti wá kú òlódò tá a bá ń pọ̀ láàfin ẹ wò ṣe ní gbogbo àwa lóye tẹ rí gbogbo wa dáná ibikíbi tó bá ń wù yín ẹ yà sí ní àwọn olóye kẹ ẹ jẹ kẹ ẹ mú. ẹ̀yin ìlú o. Oh, sẹ́ni tí ń sọ fún yín èmi àrò jàgàjìgì mo pẹran mo fi lé pọtí mo sì fọ̀nà rókà sẹ́ni bẹ́ẹ̀ tí lè kú òlódò ẹ kọ́kọ́ mọ ọ̀bọ̀ ńlé mi àrò ẹ jẹ ẹ mu ẹ tún dìde lé ọdún ọ̀yàbọ̀ o. Iye mọ̀já o, àwàdé òye lé òdùrà. bá ń tọrọ nǹkan lọ́wọ́ lọ́dún bí báyìí rí nǹkan àsìkò etí ìtò ni ṣùgbọ́n mo fẹ́ jó dá ọ lójú pé àsìkò tó lè bẹ́ẹ̀ ni èní ni a máa bọ odò ajé gbèmí tá máa ń bọ nínú ìlú ajé gẹ́gẹ́ bó ti mọ̀ páàpọ̀ lọ́dọọdún èní ni tó sì dá mi lójú pé èní lásìkò ẹ̀ tó bẹ́ẹ̀ ni ìjà lọ ní ìgbẹ́wà ní ìjà lọ bú ká lọ sí dèkó lọ fẹnu ẹ wúre. kí mo fi máa ń sọ fún ọ wípé bàbá ti ń bọ ohun tẹ̀ ń bọ àbí tẹ̀ ń dojú ẹlẹ́yà tẹ̀ ń gbé káàkiri. mo mọ̀ ọ́ pè mí mo mọ̀ ọ́ pè mí mo lọ o. ìgbà wo gan-an ni wàá fẹ́ dúró dà? elédùn àlọ́ sọ elédùn ò ṣètò àmọ́ kí wọ́n á tẹ̀lé yín máa máa jíjú ẹlẹ́yà bẹ́ẹ̀ yóò fi wọ́n mo ti máa ń sọ fún ọ mo ò nífẹ̀ẹ́ sí rárá ni bó ti wọ́n pé. ẹ ṣé wọn ò mọ̀ pé ìrètí pípẹ́ báyìí á mọ̀ sọkùn láàárẹ̀ ẹ̀ bákan náà ló ń sọ. ó jẹ́ mi mo jẹ ìwọ jẹ kó jẹ pé ibì kan náà ni tábà sọ abẹ̀bẹ̀ sókè gbàgbà ibì kan náà ni mo fi nílẹ̀ ẹ mo jù ú jẹ bẹ́ẹ̀ yá lọ. èmi ló dé mo ní mi ò lọ ah! kí wàhálà ń bẹ́ẹ̀ di rẹ̀ mo lọ mo lọ dàbọ̀. Ah! omi o ọ̀tá o olókun o ìlú ajégbèmí ni wọ́n wá bá ọ a ti fún ọ ní jíjẹ a ti fún ọ ní mímu jẹ́ kí ìlú ọ̀tẹ̀ rọ̀. àṣẹ. a ò gbọ́dọ̀ rí kú ọmọdé o. àṣẹ. a ò gbọ́dọ̀ rí kú àgbà. àṣẹ àdàgbà wòmù ní tòṣì kádàgbà kádògbò. ifá kan ní akúrí má fàn lórúkọ àgbẹkú abòdìdì takókó orúkọ àparùn ikú táàbà kó àwọn ọ̀tá wa gbà kú àrùn tá a bá rùn àwọn ọ̀tá wa gbà rùn. ikú adikú ọ̀tá. àrùn àdàrùn òdì. kékeré ẹlẹ́yẹ lọ́nfẹ̀mí wọn koṣó ìbẹ̀m̀bẹ̀ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko òdì àgbà adé afún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjà ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀ ẹlẹ́yẹ ẹgòkèwẹ́ wá sí mi ilẹ̀ ò ní le kí tẹ̀tẹ̀rẹ̀ kó má tẹ̀lẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀rẹ̀ kó mójú kí ni tọ́ ìpín ṣe yọ̀bọ̀ ni tọ́ ìpín yọ̀ gbogbo wa ayọ̀bọ̀ lọ́wọ́ ikú o ayọ̀bọ̀ lọ́wọ́ àrùn o o ti rí bẹ́ẹ̀ o sì ti ṣe bẹ́ẹ̀ kábíyèsí ẹbí òdélé. bẹ́ẹ̀ ṣe wá ń wí létí odò yìí lọ́dọọdún náà nìyẹn kó dẹ̀ yẹ̀lú tí mò ń tùbà tó ń tùṣẹ́ àṣẹ. ẹgbẹ́ yìí náà lẹ́ ṣe nígbà ayé bàbá mi nígbà pé mi ọmọ náà dẹ̀ kó gorí àpò ẹ̀kọ́ ṣe olóògùn àkókò ẹ̀ṣẹ̀ ẹ̀yìn àwọn àwò àwọn àgbábọ̀ wọn ní bóòrí bá balẹ̀ báyìí èyí ló ń sáré tí ẹ̀ ló kàn kàn yín ẹ tí ẹ wá rí gbogbo eré tí àwọn òrìṣà mẹ́rìndínlógún ti ṣàlẹ́ lọ nítorí ní àtẹ̀yìn ti ká yóò mọ̀ ní kún ni ẹ̀yìn ẹ̀yìn aráàlú ajé dáadáa fún gbogbo wa o. a ti ṣọdún ọdún yìí a tún máa tún péjú pé ṣèṣe pẹ̀lú. ẹ wo bẹ́gùn bá lóṣù aṣọ ẹ̀ ń ṣẹ́kù ni aṣẹ́kù owó aṣẹ́kù ọ̀nà. aṣẹ́kù àìkú bá lè ọ̀rọ̀. inú mi dùn o. ẹ wá wo kò kárí síbi báyìí o bàbá ti sọ fún bí i àpò gbà ọ̀tún ọ̀tún àpapọ̀ bẹ́ẹ̀ sí. ọjọ́ ìdálẹ́ o bàbá ọjọ́ ìdálẹ́ àṣẹ. torí àwọn àgbà ní kẹ́kẹ́ ká kọ́rùn gangan.

asọdúnmọdún tasọdúnmọdún. àbọ̀dọ̀ àbíyèdú kábíyèsí o adépẹ́ lórí pé àtàwọn pẹ́ lẹ́sọ̀. ìjọ ìjẹ kọ́ni mọ̀kúlùmù tẹ mọ̀kúlùmù tẹ bẹ́ẹ̀ni inú dídùn ò ṣe é pamọ́ra. ẹ jọ mi lójú. a dà fún gbogbo wa. ẹ ní sori dùn. a mà ti ń ṣọdún ajé nínú ìlú yìí tọdún yìí máa yàtọ̀. ó yà ó yà kábíyèsí ó dùn ó tún gbogbo inú gbogbo tún gbogbo orí ẹ. inú mi dùn ayọ̀ mi sì kún ẹ wá wò ó bí gbogbo yín bẹ́ẹ̀ ṣe dùn mí nínú nínú ọdún tọdún yìí tíbi gbogbo inú àdùn kalẹ̀. àṣẹ. ẹ ní fọwọ́ gbé ọmọ síbi. àṣẹ. inú mi dùn o tọdún tó ń bọ̀ àtiwá tó dùn jù báyìí. àṣẹ. ẹ ẹ ẹ kábíyèsí àtẹ̀yìn ìlú. orí adé wo ọ̀tún ìlú kábíyèsí olúwa mi. ṣe rí olúwa mi àti mi àná tí a bẹ̀rẹ̀ sí ṣe àríyá torí oṣù yìí olúwa mi wọ́n ní àkíyèsí lágbàlagbà ní àgbà tí ọba alákíyèsí ni wọ́n sọ ní gbódìlé nínú gbèsè ilé yẹn kankan ọbọ ìnà kí òun àyálé gbénú ẹ dákun ọmọ tó jó tán lánàá tó sọjó dìjà ọmọ àlú ọmọ tá a ní. tí wọ́n ti wá síwájú mi ìfẹ́ <laughs> ọmọ tí bí tí wọ́n mú wá síwájú mi. ọ̀tún níjọ kú erin oríṣiríṣi ọbẹ̀ o làárí bẹ́ẹ̀. bájọ̀ tó bá tó bá tó bá ti ń lọ báyìí oríṣiríṣi kan lẹ́ẹ̀mọ́. ìfẹ́ dùn ni. àti pé ọmọ tí ọ̀tún wí yìí o kì í sọmọ olúwa yìí o ìyálòdè ọmọ yẹn ah, ah. kọ́ sí ni. Ah, kọ́ sí kan náà lóòótọ́ bẹ́ẹ̀ ni kì í sọmọ ìlú yìí. kì í sọmọ ìlú yìí. inú ẹ̀ dùn inú ẹ̀ dùn ẹ máa wò ó tẹ̀mí tiẹ̀ wá rí lánàá ó yà mí lẹ́nu pọ̀ mo ṣe bí òun ó bọ̀mọ́ náà láàfin láàárọ̀ yìí ni ẹ̀ẹ́dẹ́ ọmọbìnrin lánàá tí ń jó tí ń ra báyìí tí ń ra ìwà ara lọ síwájú kábíyèsí òde bí kábíyèsí ó gbẹ̀sẹ̀ lọ́wọ́ náà. àbí kábíyèsí ó gbẹ̀sẹ̀ lé ọ̀ṣùpá ọ̀ṣùpá olórí ń bẹ ní kálẹ̀. ẹ̀rọ ìsọ yìí tí mi bá dùn jàmà sọ̀rọ̀ sọ ṣé wọn fẹ́ ọ̀bẹ ló dé. ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí kì í bínú. ọmọ olúwẹ̀rí. olúwẹ̀rí kì í báyàn jà. ọmọ olúwẹ̀rí. ṣó jókòó jókòó díẹ̀. ìfara ti rí dẹ́. àbí jẹ́mi ó gbómi tèmi lọlé kí n padà wá bí ẹgbẹ́ tiẹ̀. nítorí fẹ́ dé ni. ẹ jẹ́ ń gbé e lọ. ẹ jẹ́ ń gbé. E. kí a sì ní máa padà wá gbé tọ̀dọ̀ ẹ̀ ní ilé ìfọwọ́kọ ọ̀nà ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í bínú ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í báyọ̀ jà ọmọ olúwẹ̀rí. ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í bínú ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í báyàn ọmọ olúwẹ̀rí. pa gbogbo àwọn ọmọ obìnrin tó wà nínú ìlú wa mm-hmm. wọ́n ti finú ṣoyún wọ́n ti fẹ̀yìn gbọ́mọ kù kí wàá tèmi tí mi ò rí kankan ṣe láti jọ ọjọ́ yìí bàbá ìṣàánú mi bá yẹ̀ wò. bàbá o ò mm-hmm. oh, lórí ẹyẹ àwálé àtún sẹmọ sẹmọ arábìnrin ò gbọ́dọ̀ màjọ náà ṣe sọ ó ní bọ́lá ò lórí igbì gbọ́mọ́là igbì ọmọ àkọ́rọ́ òtú gbogbo kọ́là fọmọtọ rẹ lórí ọ̀rọ̀ ayé rẹ ọmọ anìkì owó nìkan ògbọ́n tó sanwó yẹn wọ́n ní sàrà arábìnrin náà jì àsákiri àránà arábìnrin ọdún wo ni wọ́n ṣe ìlú rẹ. ọdún ajé ni èmi ò sì bá wọn lọ. àwọn àjọmọ́ mi ni kò máa bá wọn ṣe ní ti ọdún ju torí pé ọdún tí ìṣẹ̀dá rẹ nífẹ̀ẹ́ sí ni ẹ̀yìn àti gbọ́rọ̀ ọmọ tó ń sọ yá bìrì náà wà àwárí àjò yá kàrá ti rí àsáré náà bìrì náà wà àwọn ẹ̀rọ ló kọ́ yá ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. ọ̀hún báwo àwọn àjò náà mẹ́bàá tí wọ́n káàkiri wàhálà wọn máa ń pọ̀ ẹ̀yin ń tà sọ̀rọ̀ ọ̀pá rẹ̀ ti lóyún. ó lóyún èmi mo ti lóyún báyìí. Hmm. ẹlẹ́dàá mi ò ṣe é owó olóṣù. bó ló ṣe ṣẹlẹ̀. ọmọ kì í ṣàlàyé rẹ̀ fún wọn. ara ìrọ̀rùn mi ti gbà kankan ò ká èmi gangan ara ìrọ̀rùn ti gbà kankan ò ká mi. àyọjọ́ tí wọ́n sọdún ajé tó lọ yanjú wọn. ojú èrò ṣáti mí sí ẹ ó gbọ́ báwọn òrìṣà sí nǹkan ni wọ́n ní yóò yẹ ọ́ o èèmọ̀ ní sọ o aago jọjọ́ òrìṣà ó dà ó èèwọ̀ ń sọ abo òrìṣà òun kẹ́bọ́ bá dà é o abo òrìṣà àì wá gbọ́ wá bìrì sà àjọyọ̀ ló ń sọ̀rọ̀ àyà kiri dàrá náà mo sògbó ni mo sọ pa sá arábìrì náà wọ́n ní kì ọ́ nílọ. wọ́n ní ọmọ tó wà nù rẹ alágbára ọmọ ni wọ́n ní òṣèjẹ́jẹ́ o wọ́n ní òṣèjẹ́jẹ́ o wọ́n ní òṣèjẹ́jẹ́ o wọ́n ní kò máa wò ṣe rẹ̀ kò máa fi bá ṣe kò jẹ́ bó ṣe jẹ́ o. ẹ ṣé o ah! ọ̀rọ̀ tún bàbá oyún hmm. hmm. àjọlù mi o ẹ̀yin àyà mi rí ìzá ara nà wá. náyé ẹ̀ bàjẹ́ ìlú lọ pàdé. ẹnu náà ni àbí àjàkà hmm alábùkún bíi olóròmù àbùdáǹfù. táyọ̀ fún mi. akọ̀jì ọ̀rọ̀ kọ́ máa kọ́ mi nù. ọ̀rọ̀ rádìgẹ́dù wa yìí ṣó wá yẹ kó máa ṣọdún ajé kí rádìgẹ́ nù kò mọ̀nà lé kó má lè bọ́ta láti ṣàdúrà kí lè dùn àfọlọ́mù. ẹ ṣe torí ọ̀rọ̀ rádìgẹ́ lórí ọgbọ́n kó má bàa jìyà ní ẹ tán tẹ́tà jàre. ọ̀rẹ́ ọ̀rẹ́ wa ìwọ mọ̀ bóyá Ládékẹ́ fúnra rẹ̀ ló ń jẹ imú. Oh, oh, ọmọ Ádámù hmm? ọmọ ẹ̀fà hmm? bóbìnrin bá ti tí ò bá ti rọ́mọ bí báyìí nìsín ẹ̀bí orí obìnrin ní lọ ó jẹ́ jò ní ti ń jẹ yín mu ọmọ. ó yẹ kí Ládékẹ́ náà gbìyànjú. ṣáájú ta ẹlẹ́jọ́ wẹ́wẹ́. nínú ọtí ẹ bàjẹ́ ẹjọ́ òfò ẹjọ́ olóró. kí lè máa wọ́n ọ̀fẹ́ iná ni nínú ọtí rẹ̀ wọ́n. àfẹjọ́ ìlú. ngbà ngbà ngbà. akọ̀tì iná o. wọn náà sì yá rẹ bẹ́ẹ̀ ah. pẹ̀lẹ́ àbòhùn yá àbòhùn ọmọ. mo dúpẹ́ o pẹ̀lẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ mi òun gan-an ah, èyí tó ṣe inú rẹ̀ ló pọ̀. ó pẹ̀lẹ́ o kọ̀ ọ̀rọ̀ rẹ àdúrà rẹ á gbà pẹ̀lẹ́. bàbá ẹ ṣe bàbá ẹ ṣe o ẹ ṣe o onídùúró bá a dúpẹ́ fún yín. ẹ̀yin sórí ọpẹ́ òun èmi kọ́ mo ní elédùnmarè ló lọ pẹ́ tà ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun láwọn àdúpẹ́ fún òun lọ́ba tí sì yanu òun ló kún rẹ̀ sóríṣiríṣi ọ̀nà tí gbogbo adẹ̀ fi ń yìn. yábì rí náà sá àsálájà arábìnrin náà ẹ yẹ ìwádìí ẹjọ sẹmọsẹmọ ẹ tiẹ̀ wá ní tìjú mọ́ ni mo ti bá ti náà lè jù ká máa dàbí lọ́mù ọ̀rọ̀ ẹ fi mí lẹ̀ mọ́ lọ. ẹ wọ ẹ má bínú báwọn àjọ náà mi ṣe máa ṣe yẹn báwọn ṣe máa ṣe yẹn àwọn ilé àti òní ti. sẹmọsẹmọ náà ń bára wọn sọ̀rọ̀ mo ń gbọ́rọ̀ rẹ jàre. àmọ́ bàbá ah, àti lóòótọ́ lòwe ẹ̀yìn àgbà. ẹ ń sáwò. tẹ mọ ni pé òkùnkùn oníkùn báyìí kò ní ní ó mọ̀ mọ́ ah, ọ̀rẹ́ mi di ni. ó dínú débi pé ah, èmi mọ̀ pé gbogbo bí mo sì mọ̀ ń dà láàmú pé ẹ eh, jásí báyìí jásí báyìí lórí ọ̀rọ̀ ọlọ́mọdé kí mo náà lè di ọlọ́mọ láyé àti ikọ̀ ò gbọ́ tẹnu òye lásán ni. bàbá kò sì wá rí bẹ́ẹ̀ o àwọn ibi tèmi náà fara pamọ́ sí ni wọ́n ti ń sọ fún mi pé gbogbo ohun tí n bá fẹ́ ṣe kí n jó máa gbé náà bí ìrọ̀lẹ́ mi dẹ̀ mọ̀ bóyá bóun bá bá mi sọ̀rọ̀ tóun lọ tán mo mọ́ ń dọ̀rọ̀ rẹ̀ mo máa ń dárò o. ẹ̀yin wo òrìṣà ńlá alábàá tóun tàṣẹ ò lékún níjọba funfun ní ojú òpó àràǹjẹ́ aládẹ́sẹ́sẹ́ fún òrìṣà òfèkè àtúnṣe òfèkè torí àwọn ọ̀ràwọ̀ kan wà àwọn tó fẹ́ ṣe lọ́la ọ̀gbọ́dọ̀ sọ fún èèyàn bó bá sọ̀wọ̀n ní rí ṣe mọ́ ní sùúrù sẹ́rí ẹ̀yin méjèèjì ẹ lọ ṣe sùúrù o torí èmi jẹ́rìí rẹ̀ gbọ́dọ̀ sá òrìṣà torí òrìṣà àbáláyé ni ẹ̀sìn táwọn bàbá ńlá wa sí káà tó mọ̀ sí i ohun tí yóò dẹ̀ yẹ́yìn ọmọdé wọn ni kọ́ ọlọ́run kúnra rẹ̀ gan ó fọ ara rẹ̀ wọ̀ lọ́nà mùsùlùmí ó fi ara rẹ̀ wọ̀ lọ́nà ìgbàgbọ́ ọlọ́run pínra rẹ̀ gan bó bá ṣe mọ̀ ọ́ sìn bó bá ṣe mọ̀ ọ́ lò ló sì máa ráyọ̀ òrìṣà yìí làwọn àǹsí táwọn fi kọ́lé òrìṣà yìí làwọn àǹsí táwọn fi kùkọ̀ tàbí láwọn ọmọ nínú ilé ìlú èkó ẹ mọ̀ ṣe sùúrù o òrìṣà ò fẹ́ ké o. bẹ́ẹ̀ni yóò fà sọ ni pé àràgbé láyé àti pé pàápàá bí yorùbá lọ́lọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run náà ní í ṣe ń gbogbo ṣùgbọ́n lẹ́yìn nǹkan tọ́lọ̀ ń gba yẹn lọ́wọ́ iná lèmi náà jẹ́. àyìnlá abìnrin ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ òun náà mọ̀ ó mọ̀ sọ wá ọlọ́run padà ràn ọlọ́run padà lọ̀rọ̀ rẹ fi ràn án lọ́wọ́ torí bó ṣe ń bá a sọ̀rọ̀ ó ń sí létí ẹ̀hún náà kọ́ ọ̀gbẹ́dọ̀ níbi tó rìn sí ṣọ́ọ̀tì mọ́ sọ fún bóyá ṣe báyìí ṣe báyìí ẹ má gbà àwọn bẹ́ẹ̀ ní gbọ́gbọ́n tí ẹ má sọ̀rọ̀ yín lọ ẹ má lọ ayi àwọn àjọ náà mi náà wọ ẹ mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ ayi ayi díẹ̀ díẹ̀ o ọmọ olúwẹ̀rí o ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí o ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í bínú ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í báyàn jà ọmọ olúwẹ̀rí. Yeah! Lóde. Ẹ̀yà, yóò bá ń gbọ́dọ̀ bomi dá, wá fúra mi. Wẹ́rẹ́ ah! là á gbọ́. Ah! Àfọ̀mù kún pọ̀. Wọ́n ti mọ̀ lọ bomi jẹ́ ìbúba tó jẹ́ lọ fúra. Ẹyin tún ni, ah, kí ló dé? Ibi, àmọ́ ìgbà bomi jẹ́ ìmọ̀ fún àfitì ìyáàdì wọlé já wọlé lọ wọ́n lè sọ wọlé díẹ̀ díẹ̀. s'Elédùà Elédùà ti sọ̀ láyọ̀. a ẹlẹ́dàá mi ṣe o ẹlẹ́dàá mi ṣe o. agbóhùn ìyá agbóhùn. àtọ́jẹ́wúrò mo mọ̀ dúpẹ́ ẹ̀yẹ alálẹ̀ ìlú alájẹ kò ní epo. ọ̀fẹ́ ó tù mí. ẹ̀mẹ́ mú ẹ̀mí mi ṣe tọ́ọ̀bì lónìí. Ah, ẹ ṣe mo dúpẹ́ gbogbo yín mo kí tí ẹ wá sí ọjọ́ ìbí ọmọ mi inú yóò dùn. àṣẹ bàbá. ṣùgbọ́n ẹ jọ̀ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ́ màá mú para tẹ́mu bá ti tán yẹ lẹ́mu ẹ bá ń kẹ́mu kéde olóye tí mo fún yín ẹ mọ̀ mo ṣe jẹ́ láàrin ìlú ẹ jọ̀ọ́ ìwọ díẹ̀díẹ̀ o gbọ́. níwọ̀n nìkan mọ̀. ẹ ṣeun bàbá. ẹ ṣeun bàbá. ẹ ṣeun bàbá. ọmọ lọ́jọ́ ẹ̀. bàbá tí mo pa láwọn para mi. èmi kò ní kí o máa para. nítorí pé kí ni èmi mọ dúró ìhà yín fún ọ pé kó o máa bọ̀ kó wá aṣọ ọjọ́ òbí rẹ̀ ń bí. èmi tí mo sì ju ẹ̀yà yẹn fún un ò ríran lọ́sàn oh, <laughs> ìṣẹ̀lẹ̀ wọ́n jẹ́ kí wò yó débi pé tá bá wá lọ láàrin ìlú ọmọ ògbà tá a yóò nu ọ̀tún àtòsí tó láti mọ̀ pé mo fi bẹ́ẹ̀ rí ẹ̀ka. àwọn yóò tì bẹ́ẹ̀. <laughs> ẹ ò lè yó. mi ò lè yó. kí ni dídá dúró. ẹ wò ẹ dá dúró lẹ ẹ ẹ dúró bá mi dá yẹn wò ọjọ́ mi mo tẹ́lẹ̀. Àṣàbí tí ò sí kí ló ń. Àṣàbí ọkọ ṣé kò sí. Yam hmm? kí ló jẹ́ pé èmi nìkan ni mo kọlà bàbá mi kọlà o ìyá bàbá mi kọlà o èmi náà kọlà o ìyá ìyá yín náà sì kọlà o kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ pé mi nìkan ni mo kọlà. ta ló pa gbogbo àwọn ìtàn burúkú yìí fún ẹ àwọn ọ̀dọ́ tó yẹ pé mi gan tí mo jẹ́ yẹ mi ò lè dáhùn èsì ẹ̀. ó ti ah, ah. sú mi o. oṣù ẹ̀. ó ń sú mi o. àṣàbí. ó ti sú mi o. níbo mo ti rí ọ̀wọ́n àwọn ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ kàbìtìkàbìtì àwọn ọ̀rọ̀ ẹ̀rìmẹ̀rìmẹ̀ tẹ́mi gan ò tiẹ̀ lè tí mi ò gbọ́ rí ló máa sọ jáde ẹnu ojú àṣà yín báyìí. ẹ̀yin ìlú kábíyèsí ẹ àdàfún wa ọ etí wa ò ní gbàbúrú àṣẹ. lágbára lọ àwọn nílẹ̀ nǹkan tó dáa náà ni ó máa ṣe. àṣẹ. ẹ̀kan tẹ́lẹ̀ mi ti pé nǹkan tó dáa náà ni fáwọn máa nígbà tó dé àwọn tí wọ́n nílẹ̀ àwọn òòṣà mẹ́rìndínlógún òfin gbà tó padà lẹ́yìn wọn. bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òṣèré nìyẹn ẹ àwa dúpẹ́ no no àdúpẹ́ lọ́wọ́ òṣàkè ẹ bó ṣe bá wa tó yìí ẹ bó ṣe máa rí náà láti ilẹ̀ náà nìyí ẹ̀yin ọ̀dọ̀fín kábíyèsí wa ẹ wọ́n á gbéra bóyá ẹ̀yin àti lókòsí kábíyèsí ẹ bẹ́ẹ̀ ni bá a ṣe máa ń ṣe lọ́dọọdún tó máa ń dùn tó máa ń ní gbọ́gbọ́n nú ẹ lọ́ọ́ fi tó ìyá ọ̀ṣun létí kí gbogbo àwọn ètò àwọn ètùtù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí wọ́n máa ń ṣe ẹ kí gbogbo eléyìí tó lè sí gbọ́ngbọ́n nínú. kábíyèsí aláṣẹ kejì òrìṣà ń wà mí ẹ má kọ̀rọ̀ sìn yẹn máa yàtọ̀ ẹ tó pé ọ̀tún tó dé gbogbo nǹkan lè mọ́tàn máa lẹ̀ lóòótọ́ adúlá ti jábá bẹ́ẹ̀ ó ní ọdún yìí fẹ́ ṣe yìí yóò yà máa lọ kò ní yà máa lọ. àmọ́ èmi wá fẹ́ ká tún fojú kan wò ó ọ̀rọ̀ sùúrù ní a ní ìwúgbà mi ó ní àtúntò kọ́rọ̀ wa. bẹ́ẹ̀ni o sì ní ó tún ní ojúlá lápá kì í sọrí ìwé ní. bọ́ká tí wọ́n ṣàkíyèsí pé tí èèfà gún iná tí ń bójú ìlú kan yóò lọ́ta. bẹ́ẹ̀ni sì ń fi àwọn ọ̀dọ́ tó ló kà yóò lọ́ta pẹ̀lú ẹ̀ náà. tẹ́ bá rẹ́ nípa bẹ́ẹ̀ sí sòkúta sí gbogbo létí gbọ́ gíláàsì ti fọ́dún bí yóò lọ rẹ̀ o. ẹ sọ fún yóò sàn dáadáa àwọn ètò tó bá yẹ ìlú ẹkọ gbé tuntun èdè ẹni ọba àtìlú torí ọba ló ní àṣẹ àwa obìnrin lá ní àbá ọba ti pàṣẹ àfàbà sí ó sọ tuntun èdè ajá kọ máa kò dúpọ ẹ má jẹ aṣọ mi ní òótọ́ láàmú àtọ́tẹ́ máa kò sí ọ̀rọ̀. ṣé bẹ́ẹ̀ni ni yóò gùn régé ẹ̀yẹ dúẹ̀ ah. ẹ̀yẹ dúẹ̀ ẹ̀yẹ dúẹ̀. àá ah, kò lè kú kò lè tò àwọn òsì ní bẹ́ẹ̀. rí sílẹ̀ yìí. ó wá dáa báyìí ó dáa. ìyá ọ̀fun gbogbo bí ètò ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn kẹ̀kẹ́ ẹ̀sìn kan mọ̀kòwò ọdún gbogbo ẹ̀ ó lè túbà kó lè tù sẹ́ẹ̀. yóò ṣe dáa. ẹ bá ń sọ fún bàbá ẹni gbogbo ètùtù tó yẹ àṣẹ láti ṣe ẹni bàjẹ́ tí ń ṣe lọ́dọọdún tó ń tí òun wá tọdún ìlú òní òun wá bá ti ń ṣe lọ́dọọdún tó ń ju wá ṣe tọdún ìlú òjò wá ṣe. eku ò máa wá eku ẹyẹ ò mọ kébi ẹyẹ ọmọ èèyàn ò mọ fọhùn bí ọmọ èèyàn tútù tútù báyìí là ń balẹ̀ olúwẹ̀rí ilé gbogbo wa ò ní gbóná ọ̀nà wa ń là sí rere ẹ bá ń kí kábíyèsí bẹ bá dà ẹ gbogbo ẹ náà là á ṣàlàyé fún kábíyèsí àti gbogbo bí ẹ ṣe sọ pé ẹ ti ṣe gbogbo ètùtù tètùtù sì ti gbà gbogbo ẹ̀ náà láàdè lè jíṣẹ́ àbí lukosi. ọkọ̀tì ẹ̀ jẹ́rìí náà tútù tútù òjò. olóòdì bàbá wa dé ó dà ó ẹ bá ń kí bàbá o ó dà bọ́ o. nǹkan tó dẹ̀ ṣe yìí ó dẹ̀ lè jẹ́ kí okùn ọ̀rẹ́ wa ó lè jẹ́ kó já because mi mo wà tẹ́ fi máa ṣe meeting lẹ́yìn mi. Um, Túndé sórí ọ̀rọ̀ meeting yẹn ìwọ ló fà o because ìjọ́ tí wọ́n pe meeting gangan mi ò mọ nǹkan tó fi síbẹ̀ o no ṣé o expect ká máa dá meeting dúró torí tiẹ̀ and this business we are talking about kò ń ṣe nǹkan tá a lè dá dúró ó mọ̀ ṣáwa nìkan là ń ṣe business ni àwa nìkan kọ́ là ń ṣe oil business ò ń ṣe nǹkan téèyàn máa fi fa fa falẹ̀. nǹkan tó ń ṣe ṣá bùẹ́ ṣá òun fọ́nbù o kúnlé òun fọ́nbù gidi gan nǹkan tó ń ṣe ó ń dùn mí o. ó dà next meeting ṣáwà ń bẹ̀ next week ni kò gbọ́dọ̀ yẹ. next week èwo ń bẹ̀. ṣé o tún ní wá. ó mọ̀ pé kò lè possible ṣé mo sọ fẹ́ nípa ọdún tá a máa ṣe nílùú wa ni festival tó ti máa ń sọ fún mi ti bẹ̀rẹ̀. Ah, ah. òrìṣà ajé tí máa ń ròyìn fún ẹ ó dẹ̀ mọ̀ pé mo kì í fi ṣeré. Ah, ṣé ajé festival kan náà. bẹ́ẹ̀ni ajé festival gangan mò ń sọ pa ó dẹ̀ mọ̀ pé mo fi ṣeré. o lè wá kí o. o mọ nǹkan tá a máa ṣe èmi máa bá everybody sọ̀rọ̀ nínú house kan jẹ́ ká postpone meeting yẹn ajé festival tó ń sọ yìí ó ti máa ń ròyìn ẹ̀ fún mi tipẹ́ tó bá ti àmọ́ bẹ́ẹ̀. haúsá dẹ̀ ní gan ní àfijì ìròyìn ò táfojúbà èmi gan fẹ́ mójú mi débẹ̀ this time around. Ah. ṣé kò fẹ́ débẹ̀. o ti máa ń sọ ti pẹ́. Ah, kò sí wàhálà ń gbà ẹ̀. no gbogbo àwọn nǹkan tó máa ń ròyìn fún mi yẹn mo fẹ́ rí. Ah. then gbogbo àǹfààní tẹ́ ẹ o sọ pé ẹ máa ń jẹ́ ń bẹ̀ yẹn mi kàn fẹ́ bá ẹ jẹ́ ń eh, bẹ̀. ẹ o ti mọ̀ kò sí wàhálà ló bá ti yá ó ti yá nìyẹn. ló eh. bá ti àkókò bá ti gbé bọ́ọ̀dì mọ̀ kébì kan gbé sóòlù tẹ̀lé ẹ. tí kò bá ṣe pé irú ìpàdé àmì ìjókòó wa yóò wáyé o ní sọ fún mi pa festival yẹn. o mọ̀ pé wọ́n fẹ́ ta mi lọ kí ló dé. ẹ̀hẹ́n kí ló ṣẹlẹ̀ tó fi ń tẹ̀lé wa náà sọ fún mi kí ni reason tó yẹn ń tẹ̀lé wa káàkiri bí ẹran tí ò lókun ọ̀run ẹ̀hẹ́n náà ti mọ̀ mo ti mọ̀ pé bóyá ń tẹ̀lé wa bí ewúrẹ́ tó ń ṣe gọ́gọ́gọ́ ẹ̀ o ò lè lọ́rọ̀ tó fẹ́ sọ jọ̀rọ̀ fífẹ́ lọ tó bá ti lọ́mọ tó pupa tó fine tó níwájú tó sí lẹ́yìn ẹ̀ kí n lọ́pọ̀ lọ́mọ ẹ̀ ah ṣé yóò fine ni mo fine sọ fún mi oh my god wo ṣèlú mi lélẹ̀ o fẹ́ toast mi ni bóyá mo ń gbọ́ ẹ̀ bóyá màá wá gbà bí mo ní gbà màá wá máa wò èmi lélẹ̀ kò dẹ̀ máa wò ìwọ́n tó fẹ́ bá sọ̀rọ̀ ó já náà ni ẹjọ́ ẹ má bínú kò ní bàjẹ́ fún yín àǹtí mi ẹjọ́ ẹ̀yin gangan mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin mo fẹ́ rí ọ̀rẹ́ mi tó wà lọ́ọ̀kan yìí òun ṣọmọ ìlú yìí àjọ wá látòkò ni o òun gangan ló rí yín bó rí yín lòun fẹ́ràn yín ó fẹ́ bá yín sọ̀rọ̀ ẹjọ́ ẹ bá lè tẹ̀lé mi lọ torí bóyá ìwà máa ń tijú gan ẹ bá lè tẹ̀lé mi dọ̀dọ̀ inú mi á dùn gan ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ àṣà tó dáa kúnlé lórúkọ tèmi um, àṣà mi mi ní fẹ́ ká dóná pẹ̀lú mi ní fẹ́ ká waste time àti àná tí mo ti dé sílùú yìí ni mo ti rí fèsì bí mo dẹ̀ ṣe rí ló ti wù mí pé ìbá ah, dá kí n fi irú ọmọbìnrin ṣàyà ó wù mí kí n fẹ́. tó bá yá wọn láwọn ò ọkọ wọn á ti fọkùnrin ṣí akọ oríṣiríṣi akọ wọn á gbé sílé ìyá wọn aláwọ̀ lórí ẹ̀kọ́ ọmọ àlè. ṣé yóò kókó rẹ nípa hey tipa ilé ìpò omi ìtẹ́ láyé nìyí. ọ̀rẹ́ ìwọdà. Um, àṣàbí lòun máa wá rí mi ní ibi ọ̀rẹ́ kò tí ì fún mi ní èsì lòun kò sì máa fún mi ní èsì àṣàbí pa á ṣe tiwa. ọ̀rẹ́ ìgbàṣẹ́ ẹ wọn. tó kí nǹkan tó kọ́ sí bàtà sí nǹkan kan ṣàjà ọmọ ọlọ́ọ̀. olú èdè. 对我谢谢你，我谢谢，谢谢别人，我都喜欢，我是意外的。我不用多少钱，你老公们，做做，谢谢。ìfọkànbalẹ̀ I love you so much àrùn wà wò need o name anything under the sky ló wà fẹ́ just name it. Why not? She didn't money go so. And she, of course. expecting you name bigger things èmi báwo ó ti ní mi already bóyá o máa sọ pé ẹ eh, ọkọ̀ ní ẹni ká ẹni aṣàbí ó ti ní mi èmi náà tó máa ń fi àsìkò yìí promise ẹ wípé lẹ́yìn ẹ̀ tó sí òun eh. of course I love you so much. mi ò sọ fún ẹ mo ní lè tó filé mi lọ́wọ́ yìí ibi màá màá màá rí díẹ̀ díẹ̀ mi tí ì rí díẹ̀ díẹ̀ o. lẹ́yìn ah, ah, ọmọ mẹ́ta. gbogbo òòlù tó wà lára ẹni mo ti. mo lu bẹ̀m̀bẹ̀ mo lu sínkúrò mo lu mo lu gángan. alẹ́ pọ̀ alẹ́ ah, pọ̀. méjèèjì ah, oh wà bẹ́ẹ̀. ó láì ìbá láì tiẹ̀ bó ṣe wà yìí. kò yẹ kí ìjà bọ́ tán. lẹ́yìn àárọ̀ àìsàn èmi kò mú un wá lé àwọn nǹkan di àwọn òbí ẹ̀ gan di inú wọn dùn wọ́n kọjú òdì ọwọ́ wọn bó ṣe rí nígbà yẹn ni. bíbí ìgbàlẹ̀. oníṣòwò ẹ̀wọ̀n náà ló kó bẹ̀ wọ́n lẹ́yìn kọ́ ẹ̀ kó rẹ̀ sọ̀rọ̀ jáde. wọ́n kọjú òdì. alùpùpù ẹ̀ wá kọjú àṣẹ wọn lọ́wọ́ àṣẹ. gbogbo yẹn náà. ṣé mi ló bá sọ̀rọ̀ nígbà. ẹ ẹ mi ò mọ pé tèmi. sórí ọ̀rọ̀ tó sọ yìí sí. wàá padà rí. níbo náà ti rí pìtẹ wà á lè béèrè wọ́n sá lè yàtá béèrè. tọ́tàlá ni wàá padà rí pìtẹ ah. ilé ọmọ mi lórí. ọmọ yìí wò. ọmọ mi lórí. báwo ni wàá dúró tù. ìjọba ẹ̀dá. níbo lẹ ti rí ẹranko yìí. Ah, mọ́mí ẹ̀ má bínú ọ̀gá sẹ́yìn ìgbà ṣiṣẹ́ ni òkèlè tó mọ̀ wọ́n ni mọ́mí ọ̀gá nìyí mọ́mí ẹ̀ má bínú ọ̀gá sí ẹ̀gbá ni òjò mọ̀ yìí. ṣé ẹni ibùdó ayé mọ̀ òkèlè lè ṣe ìyàbẹ̀ àbùdó ayé mọ̀ ni ìyàwó ẹ̀ má bínú. tó bá mọ ṣé ẹ̀yìn iṣẹ́ ṣó yẹ kémi gbá gbẹ gẹ́tì for thirty minutes lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú wa. ọ̀gá ẹ̀ lọ. ọkọ wa lábẹ́ ẹ má bínú. gangan náà sẹ́yìn gbogbo àwọn orí ibúba mi ò kì í fẹ́ ẹ mọ̀ pé mi ò kì í fẹ́ ewo ń wèrè gan ẹ máa mọ láwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ gbọ̀jà lórí mi àná lọ láwọn ọmọ kọ́wárì ẹ̀kọ́ wá gbọ̀jà two thousand seven lọ́wọ́ mi wọ́n fẹ́ wẹ́rẹ́ wọn ibú o ah, ẹbí ẹbí ti ń jẹun mọ̀ ń lọ ọjà o. Ah, ah, ṣé n tó yẹ kí wọ́n pariwo bí wúvà mo ti jẹ́ kó máa yí ẹ pé atọ́ba tẹ́lẹ̀ ni mi kó tó jọba ẹni sì ti bá ra ọ̀gbẹ́ni tó bá rà lórúkọ mi màá san times two ẹ̀ kí ló ṣe èwo dariwo ṣógun láyé mi èwo ni mi lè gan. ọ̀dà kò sí wàhálà kò sí wàhálà tẹnuba kò ó pariwo ó ti yẹ bẹ́ẹ̀ kí ló ń ṣe ẹ ṣé àná ni àbí ènìyàn láti wà tipẹ́ náà ó yẹ yàtọ̀ sí two thousand seven àbí kí ló pè two thousand seven tó ń sọ ìṣáà ti fún ẹ kan tó jù yẹn lọ. ẹ ǹ Desmond àbí kí ló ń sọ́ọ́rí gbàgbé òsì o gbàgbé orí ibú o ọ̀tọ̀ la yẹ pé ẹ̀ fún lọ́wọ́ ọ̀tọ̀ la yé sẹ́ẹ̀ tèmi owó sẹ́ẹ̀ mi mò ń béèrè kọ́ papọ̀ mọ́ra wọn o kí wọ́n lọ gbé wèrè wá fún mi wọ́n fẹ́ wèrè o tàbí òsì o ah, tàbí òsì o wèrè pọ̀ lẹ́ o wọn fò sí o. ọ̀gbẹ́ni ṣé o gbé déjò mi. o ga gan o. wo bouncing tó three thousand kó pa ojú ẹ̀ dé fún seventeen lọ́gbẹ́. times two ẹ̀ ní máa fún. <coughs> guys mo ń pa gbogbo tẹ̀ sọ the only problem na òun ni pé no time to check time time ló ń dúró dè tí agogo bá ti lù movement. oh one west. yes ma. this is jumping. for real. yeah. the picture. yeah the picture. for real. honestly. Oh, wọ̀ gan. bíi tí ni ẹ Oh, ní I would. Mm ó wà ó wọ́n ó lẹ̀. What for you?

Thank you. ọ̀gá wa tí ọ̀gá wa fẹ́ ná five naira five naira ló kéré tí ó ti gbàṣẹ lọ́wọ́ madam kí madam sọ pé ó yá o ṣe báyìí ṣe báyìí ṣe báyìí o mo bẹ́ẹ̀ gbà wàdà ah, kó ṣe lé. ọ̀gá sọ́dọ̀ ah, gbòògbé ah, torí àwọn olóyún ọ̀gá pé tí ọ̀gá lè dàgbò tó jẹ́ pé ìyàwó wọn àbúrò lè dájú ọ̀gá bá ti lọ sí ṣe bẹ́ẹ̀ ọ̀gá olú spíkà àbíkọ́gà olú fíjì ẹ̀rọ kó jẹ́ pé abúlé ló ń ṣe látàárọ̀ tó ti dáná ó yẹ kó ti dín náà. tó ló débìlà débìlà ń gbé àbúrò ẹgbẹ́ akọni ọ̀hún òdúrà ìṣèkú ọ̀la bá lọ máa lọ kọ́. ẹ̀jẹ̀ jẹ́ ọ̀rìn sáà jẹ́ àwọn ẹbí rẹ̀ ni ó jà jẹ́ iṣu pẹja ní iyọ̀ sí i. ṣé màá mi ìjọ mẹ́ta. ọgbọ yìí wọn bẹ́ẹ̀ ni wọn lọ ṣe àrùn ẹ ti ṣe mí náà ti ṣe. èmi ló wà kó wọlé kó wọlé màá mi. oúnjẹ ọmọ ni tẹ̀lé joyé lẹ́nu. mo fẹ́ mo fẹ́ kẹ́ máa jẹ́ káwọ́ yín lè máa tútù kó máa dán sí i. ẹ wọ́n láyé yẹn kò tún gbọ́dọ̀ bàjẹ́ láéláé ó ṣe ọkọ ah, kí ni mo ní níyà fún mi ní wáyé tì ọmọ àtọ yìí àmì màmí nǹkan ò ní ṣe àmì àmì Thank you. àwọn gbẹ́fẹ́ tó wojú mi ó lé pa àwọn ojú mi. ẹjọ́ nítorí ọ̀rọ̀ ẹ kọ fún mi rí orí ọ̀fẹ́ náà kí n pè é pé ọkọ ti jẹ. ọ̀fọ̀ tẹ̀ ẹ̀ bọ̀ nìyẹn àbórí ń ta ògùn àpáyà ẹ̀ owó ojú mi. ẹjọ́ nítorí ọ̀rọ̀ àgbẹ̀ sílẹ̀ Amen. Thank you. bí kò bá ti pè pé àrùn jàrán fún ẹ ojú ilẹ̀kùn tó bá tó wọ́n ti pè pọ̀ láàrún máa jẹ pẹ̀lẹ́ tó lè tó wá rọ̀bù.

yóò àwọn fẹsibúùkù ní máa ń agbára o ṣé bá rí eléyìí tí wọ́n gbé sí ojú àwòrán bí àfi bí ìdodo ẹ̀fọn ah, àfikọ́ lọ́mọ ọ̀sán ọmọ ọ̀sán ní èèyàn ní o àwọn nǹkan tí ẹ ti ẹ̀ mọ́ ọ̀nà máa ọ̀sán ọ̀mọ́ ọ̀sán. you are under arrest. madam corporate ní tó bá corporate máa fi mọ fọ ẹsẹ. ẹ dákun torí ọ̀rọ̀ ẹ̀ ní sí orí ibú ẹ sọ ẹni bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀yájáde mi ń tà mú ọ̀daràn sí o ìdí bá wọ́n sẹ́gbẹ́ comprehensive ẹ ẹ bá wọn tẹ̀mí sí gẹ́gẹ́ wà kọ́kọ́ wá wọ́n mi rárẹ́ pé kí wọ́n dára rẹ ti tipátipá pẹ̀lú ọ̀dà. Ah, gbogbo bó ṣe máa ń supply guys people. Eh. gbogbo details ẹ ti leak torí ẹ corporate tó má dẹ̀ kẹ́ fi wọ́n fọ́ Madam, it is better you cooperate. The one guy step up fún what you are to custody wa. So cooperate. Ah, guys, hello, madam, move move now. You, you, you. Okay, ma'am, come down. Hello. Ah. ṣe kí ni. kí ni gbogbo ilé báyìí kí ni gbogbo ilé hello hello daddy hello. mọ́mì kí ló lè ṣe mọ́mì. omi o ọta o olúwẹ̀rí màgbóòjò olókunrúyáyá olókunrúyàyà àwẹ̀dẹ̀ tán kó tó máa wẹ mọ́ ìwọ ló bí ọ̀ṣun lọ́mọ ọ̀ṣun làkọ́ bí olúwẹ̀rí yèyí àbí àkọ́kọ́ ọlọ́jà rẹ mọ́ ọmọ rẹ rèé o kò gbọ́dọ̀ tútù òdì bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ gbóná òdì kò kò báyìí lára ọ̀tá lé lálẹ́ odò ara rẹ̀ ò ní lè lè takò ara pa ọ́ agbódiwọ̀n rẹ̀ bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ìdúró gbogbo là bóṣù awo oṣù awo ìdùbúlẹ̀ rẹ̀ ò ní dùbúlẹ̀ rẹ̀ orí rẹ̀ ò ní gbẹ́bọ̀. ẹ sọ̀rọ̀ sókè àyàrá ò ní gbèdìdì ìsìnkú ọ̀run apẹ̀yìndà tàyè ló máa máa bá ẹ ṣe kó rí bẹ́ẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ dé. rọra rọra rọra bọ fọ ẹyìn bọba ti délé tẹ ẹ rí kòkò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó rè sí ní ẹ̀ṣọ́ síbì kan tọba ti ń jí lówùúrọ̀ kọkàn máa bù nù rẹ̀ kó máa fi sẹ́nu kó sì máa bù ẹsẹ̀ kó máa bù nǹkan kan ò ní í ṣe ilé rẹ̀ ó sì dẹ̀rọ̀ ara rẹ̀ ó dẹ̀rọ̀ nǹkan ò ní sọ ọmọ náà kò ní sẹ̀yìn bàbá o ẹ wo ajé ni ọmọ àbá yín gbé bó ṣe rí nù sọ wá ti dayọ̀ ẹ wá rí o lọ́dọọdún yóò máa wá kó jíjẹ múmu yóò máa kó wá sí odò bí àwọn nǹkan bí èso ọ̀gẹ̀dẹ̀ gbogbo ntọ́ bá dùn kó máa kó wá lọ́dọọdún kó o náà máa wá ṣayẹyẹ fún olódò mi kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ iléyà ìyá àṣà ọ̀rọ̀ tí mò ń sọ ọmọ fẹ́ kọ́ dìímú lórí ọmọ rẹ o ọwọ́ àlàáfíà ni ọ tọ́jú rẹ̀ sí kọ́ ọmọ fìdí o àràmàǹdà ọmọ lọ bí o bẹ́ẹ̀ ni àyànfẹ́ olódùmarè sí mi pàápàá jùlọ ibi tó ti ṣẹ̀wá ibi ńlá ni ìgbẹ́ wa sọ pé ẹgbẹ́ bá wà omi ọ̀ máa ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò máa ṣẹ̀ lẹ́sẹ̀ yóò rí bẹ́ẹ̀. àgàgà kò tiẹ̀ wá bínú lásán. ìbínú nìkan ẹ mú kúrò. ẹ má jọ máa bínú torí bọ́ bá pọ̀ jù ń tà lérò lè ṣẹlẹ̀. ọmọ mi ni inú omi ló ti ṣẹ̀ wá ọmọ alájẹsì ni olókùnrú yáyá. Ah, olókùnrin yàyà àwẹ̀dẹ̀ kan kó tó máa wẹ̀ mọ́ olúbọ̀sùn lọ́mọ ọ̀sùn làkọ́bí olúwẹ̀rí yèyí àbí àkọ́kọ́ ọlọ́jà rẹ mọ́ hmm. omi o omi o wo ṣètọ́jú ọmọ rẹ dáadáa dákun ṣé ìwọ rí yàtọ̀ nígbà tó ti padà wá sábúlé. mo rí o ah ìgbésí ayé mi yí padà o kódà nínú gbogbo nǹkan tí a bá dáwọ́lé mi àti bàbá ẹ̀ báyìí tí ò gbọ́gọ́ ó yàtọ̀ pátápátá ni. ajénu ọmọ alájẹni bó lọkọ rẹ ṣe rí báyìí. ó ti dojú délẹ̀ gbogbo nǹkan ti dàrú fún pátá. gbogbo nǹkan kọ òun kò dojú délẹ̀ bí ọba ṣọ́ra bí ọba ṣọ́ra kò tí ì wá bẹ̀bẹ̀. àbí ṣé ah, mo ríre o àbí ìyàwó náà ni. torí ọrọ̀ ajé rẹ̀ ló kù lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ sí olóyè ayò àgbẹ̀dẹ takọ tó máa wẹ mọ́ ló bọ̀ṣù lọ́mọ ọ̀ṣun làkọ́ bí olúwẹ̀rí yèyí àbí àkọ́kọ́ ọlọ́jà rẹ mọ́ omi o omi o omi o <laughs> ọmọ ńlá lọmọ rẹ. òun náà ló fa tọpọ ẹ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ rí i pé yọ máa wá bẹ̀bẹ̀ ń bọ̀ báyà gbogbo ibi tó bá wà ajé gbọ́dọ̀ máa wà bẹ́ẹ̀ hmm. inú omi láti ṣẹ̀ wá. Hmm. ọ̀rọ̀ rẹ̀ ṣeré nù ẹ sá máa máa jẹ ọmọ àbí mímọ́ sọgbọ ẹ máa múnú rẹ̀ dùn. ọmọ olúwẹ̀rí o. ọmọ olúwẹ̀rí. ọmọ olúwẹ̀rí o. ọmọ olúwẹ̀rí. alẹ́ àná náà mo bẹ̀ẹ́ títí náà àfi gbọ́ sórí ibùsùn tó balẹ̀ ló kù tí yóò fún mi mo tún jí láàárọ̀ yìí náà ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ yìí kí wọn ló ṣe mí. ìyá àṣà kí ló dé ẹkú àpérò wọn bínú sí dẹkùdàpọ̀ torí ọlọ gbogbo ẹni ní ìsọlá yìí yìí yóò rọ̀ká láàfin láti ọ̀la. ẹ wò pé tí ẹ jẹ́ pé mi lásán ọlọ́run ọkàn yìí. ẹ wá jókòó. Hmm, dùdù àdùkù ah, ah, ọ̀tún ló sọ fún mi. àṣàbí. ìyá bàbá olóyè nǹkan wà. Hmm. àṣàbí ìwọ náà wàá jókòó torí wọ́n ní kí sòbí a tó dé ìlú náà ló la ké sí torí ẹ̀ mo fi mí kọmọ ẹ̀ náà jó kó máa fetí gbọ́ kù sí bàbá ẹ̀ ṣe torí tí bá máa bẹ̀rẹ̀ dèmi ìgbà ẹ̀ ló máa di wípé ẹ ẹ pè mí ẹ bá mi sọ ìrìn ẹ̀ nífẹ̀ẹ́ kó dàbẹ̀ ni pé mo kàn yín lábẹ́ torí tẹ́ ẹ bá pè mí ìyẹn ní í yín lóògùn. ẹ jọ bàbá olóyè. ìyá sàbí ìyá sàbí kí ni tó ṣẹlẹ̀ gan-an. yorùbá ní kí lówó gbélé kó mọ̀ fún mi ní nǹkan ó sọ̀ṣẹ́ kí n bó ló ti gbélé kó mọ̀ kó mi lẹ́dí ẹ̀ta mọ́ ẹjọ́ bó ló ti ṣe fẹ́ dún bó ló ti ṣe fẹ́ dún létí létí àwọn ọba kan lèyí àtàwọn ọmọ ìyá nígbà tó bá gbọ́ tí n bá rò lẹ́jọ́ fún mi. kọ́ mi o bàbá àṣàkíyèsí ilẹ̀ bàbá mi. gbọ́ ìyá àṣàbí tí bá sọ pé ohun tó dálẹ̀ yóò dùn mí lọ́mọ pa. ṣùgbọ́n ọ̀pọ̀lọ̀ tó dálẹ̀ yìí gbangba ń ṣe gbangba pé ṣe gbá wọ́n ìta gbangba là ṣe sí ọ̀rọ̀ ọlú ilé yìí. bàbá àṣàlẹ̀ bàbá àṣàlẹ̀ bàbá àṣàlẹ̀ ìyẹn máa ń bà sí ilé ara wa ní bà sí ilé ọkọ ẹ tí ló kù. kí n bà sí kí n ṣe ló kù ń ṣe ló kù ohun tí ìjẹ́ fi ṣe yìí náà ló dé gbà. ẹ ṣe fún mi. Bàbá mọ́ mi. Sísá. Màámi àbẹ̀rẹ̀ ẹ mo rí wọ́n ti ẹ. Ṣé wọ́n nìkan ló wá ni? Mo jẹ́ ìwádìí bàbá ẹ̀ wà mí. Èmi ò rí èèyàn ìwọ dìde ń tiẹ̀ mi ò rẹ́ yàn ẹ dàpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ni èmi ò rẹ́ yàn àní kí wọ́n dìde ẹni gbólóhùn aṣọ tẹ́lẹ̀ ní àdébò ni. ìyá sàbí kí ni tó dé gangan. mi ò léèyàn dá lóhùn bẹ́ẹ̀ ni mi ò sì lẹ́nì kankan dá lóhùn gbólóhùn kan ni mo fẹ́ sọ ṣe rí lórí ọ̀rọ̀ yìí tí wọ́n bá bí pọ̀ rí bàbá bàbá ńlá fún ìyá láyà bàbá àṣàbí rè kí àṣàbí sọ pé òun fẹ́ tẹ̀lé ọkọ kan lọ sí ìbọn tàbí kó gbègbèsè pé òun fẹ́ tẹ̀lé ọkọ kan lọ sí ìbọn. mọ́mí ẹ má ṣe bẹ́ẹ̀. mọ́mí ká. bábí wálé ṣe é má já ìyàwó lápá tẹ̀mí o ẹ má já ìyàwó tèmi lápá o má já ìyàwó tèmi lápá o lórí mi ò rí ẹ tẹ́lẹ̀ mi ò mọ̀ bẹ́ẹ̀. ẹ̀fọ́ mi bá bàbá mi sọ̀rọ̀ ó jẹ́ padà sọ́dọ̀ ọkọ mi. bàbá sàmì bàbá sàmì ẹ má jẹ́ kí wọ́n máa fi nǹkan tí ọ̀dà yín o. èkíní wọ́n lọ máa yín dálé mọ́sù èkejì ọmọ burúkú ló ń fẹ́ àná burúkú ni ò sí í fẹ́ o ọ̀rọ̀ burúkú ni o kẹyà parí ìjà fún wọn kọ́ máa tẹ̀lé ọkọ ẹ̀ lọ́wọ́. babolóye babolóye babolóye ah, ṣé wọn bá àwùjọ ara wa ni ah, ọmọ mi má dàlé mọ́sù àwọn yàrá tó wà wà bẹ́ẹ̀ nǹkan ìrántí ta kó bẹ̀. àpá yàrá tó pọ̀ rẹpẹtẹ oníkan ọmọ àdàlẹ́ mu sọ ọmọ tó bá fẹ́ fìyà jẹ nílé ọkọ tàbí tó ti ń fìyà jẹ nílé ọkọ tàbí àwọn tó ọmọ rírì obìnrin. ìyá ẹ̀ ìyá ẹ̀ kò lè sọ pé mo fọwọ́ gbé òun mo rí débi tẹ́lẹ̀ máa tọ́ ọmọ tèmi jáde. kò sí nítorí. èmi ọmọ òkú bá gidi ẹ̀ lábálábá sojú kó bá ọbí tọ́lọ́ sọ̀rọ̀ máa fi ṣàngó. Mọ́mí. Mọ́mí. Mọ́mí kí ló dé tẹ máa ń ṣe báyìí náà? Mọ́mí kí ló dé tẹ ń ṣe gbogbo ilé ìnáwó? Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní kí n bá yín prepare nǹkan tẹ máa jẹ́ nulé? Ẹ ẹ̀jẹ̀ tún jókòó sí bíbá ẹ tún ronú. Ẹ tí dáàdì bá fi yín lé àwọn ọmọ ṣàṣìwà pẹ̀lú yín. Mọ́mí mọ́mí kí ló dé tẹ ń ṣe gbogbo ilé ìnáwó? Ẹ má dá àárẹ̀ síra yín lára tètè pa yín tó bá di nǹkan tí dádì ò fẹ́ jírí mọ́ èmi àti junior ṣì wà ń bí pẹ̀lú yìí lórí kò síbi tí mò ń lọ ẹ má ronú ẹjọ́ àwọn ọmọ ní kẹ́ wò ẹjọ́ mọ mi ẹ má ronú ẹjọ́ ṣe pé kèmi náà máa sùn fún mi ẹ má ronú ẹjọ́ èdè wa lọ jẹun títí bá yín sìn nǹkan tẹ́ máa jẹ ẹ ṣe pé kèmi náà máa sùn fún mi láì ṣe ìfúnbá ẹ ẹ jẹ ká máa sùn bẹ́ẹ̀. àmọ́ olúwẹ̀rí o. àmọ́ olúwẹ̀rí. ẹ mo kí ọ̀tún mo kí òsì àbúrò ní ìyáálé wa o sẹ́rí kò sẹ́ni tí ọ̀sẹ̀ lẹ̀ sí tí ò ní bẹ́ẹ̀ ni mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé gbogbo ọwọ́ ti ń tẹ̀lé láàrin ẹbí méjèèjì ah orí ìyẹn jù ọpẹ́ tí wọ́n lọ. ẹ̀jẹ̀ àmọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ ọkọ̀ ìyàwó kíyọ̀kíyọ̀ àdágbé àdáfà wọ́n ní kẹ́lọ̀ dáadáa nù lé. ìyá wa àwọn ti bínú mi láti jẹ́ láti síbi láti síbi. àwùjọ àwùjọ ń jọ èlé yìí ilé ó fẹ́ já mi lẹ́sẹ̀ torí ah. obìnrin. náà ah. ṣó fẹ́ já mi lẹ́sẹ̀. nígbà tó túbọ̀ ọ̀rọ̀ yìí ó ti fẹ́ já pa ìyàwó mi. àmọ́ ah, ń bẹ̀ yín ni àmọ́ ṣe máa já yín lẹ́sẹ̀. lẹ́sẹ̀ ti lọ. ó jàgbà lọ́wọ́ ẹ̀ ni apá ìyàwó mi tó fà á kọ́ ṣé mo fẹ́ já lọ. ọlọ́run bàbá ọ̀dà àti dúpẹ́ fọlọ́ọ̀ mo kí gbogbo ẹ̀yin àná mi o mo kí yín bàbá olóyè ṣé mo dúpẹ́ àgbáyé adalẹ ṣe wá rí bẹ ṣe ń tukọ̀ lù yìí tó ń da kò ní bàjẹ́ ẹ̀yin àná mi mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun mo wá fi àsìkò yìí dá yín lójú báyìí wípé ṣe rí àṣàbí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti lọ àsìkò tí wọ́n fẹ́ mú bí ọmọ mi lélẹ́yìí tó ẹ pé ọwọ́ kò wá ní kankan wa mọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun o. ṣé o ẹ mi ò sí ọmọ ní bá ti. grandma ẹ má bínú sí dáàdì. ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe gan ni mo ti mú ìyá yìí lọ. èmi tiẹ̀ ṣèlérí pé màá tọ́jú ìyàwó mi dáadáa mo ti mú ojú àǹtí mi. níwájú àná níwájú àná níwájú àná. ẹ ká ẹ ká ẹ ká sọ mi ló ṣe. ẹ ká kí ẹ di ilé jàre. ọmọ olúwẹ̀rí o ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí o ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í bínú ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í báyàn jà ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí o ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí o ọmọ olúwẹ̀rí. kì í báyàn jà ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í bínú ọmọ olúwẹ̀rí olúwẹ̀rí kì í báyàn jà ọmọ olúwẹ̀rí. ọmọ olúwẹ̀rí ooo ọmọ olúwẹ̀rí. ọmọ olúwẹ̀rí.